yẹ̀yìn èèyàn léèwò lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV gist tá a gbọ́ wọ́n ní àǹtí wa wọ́n ní wọ́n fẹ́ ṣe NGO lórúkọ Tádéníkáwò wọ́n ní torí wọ́n sọ fún kábíyèsí ipá wọn fẹ́ ṣe NGO lórúkọ Tádéníkáwò wọ́n ní kábíyèsí ní pé ṣọ́wà òkè wípé kó má try irú nǹkan báyìí èyí èèyàn lé nǹkan tí ò yé mi ni pé ah báwo lèèyàn ṣe máa wò sùnsùn tó máa lo fẹ́ ṣí NGO lórúkọ ọmọ ọlọ́mọ ṣebí ìwọ náà bí àwọn ọmọ tiẹ̀ kí ló dé tó lè lo orúkọ ọmọ ẹ̀ kó fi ṣí NGO wọ́n ní kábíyèsí ní lógo èrè àníbẹ̀ yẹn o kó má tra ẹ̀ rárá èmi kàn fi òpè kọjá àyè ni ẹ jẹ́ ká pù tẹ̀ bẹ́ẹ̀ tí ò bá ṣe ìkọjá àyè ò ní sọ pé o fẹ́ ṣí NGO lórúkọ Tadéníkáwò kí ni ìwọ àti Tadéníkáwò papọ̀ àbí kí ni relationship tiwa àti Queen Naomi tẹjọ ní so ó fi hàn pé tó bá ṣí NGO yẹn lórúkọ Tadéníkáwò ó rẹ̀ pé Queen Naomi máa fìyẹn nífẹ̀ẹ́ àbí kí lóore kan máa ṣe a ní ẹ̀yin olórí ẹ máa ń kọjá àyè ara yín ẹ̀ẹ́dẹ̀ mọ̀ wọn ara yín téèyàn bá ti mọ òun ara ẹ̀ in fact wo, ó kò ní ẹni yóò ní ní wàhálà ṣùgbọ́n téèyàn ò mọ òun ara ẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wàhálà ni o ìgbà tí o rò ó rò ó rò ó wá rí rò ó wá di pé ẹ o fẹ́ lọ ṣe NGO lórúkọ Tadé ní káwó ṣé bí ó ní NGO kan tó ń lò tó ń lò tẹ́lẹ̀ tó fi máa ń travel kí ló dé wọ́n ní kábíyèsí lónìí yẹn ò lè máa lò yẹn lọ ni ẹ́ ah, ìgbà tẹ́mi tún gbọ́ gist mo ní èyí mo ní oríṣiríṣi mà ni àǹtí wa ṣọ́ọ̀ṣì máa ń gbé kalẹ̀ o ó wá ní pé o fẹ́ ṣí NGO lórúkọ tadé ní káwọ kí ló dé nígbà tí o ṣe pé o ò bímọ tiẹ̀ o bímọ tiẹ̀ náà mú kan nínú àwọn ọmọ ẹ kó lọ́ọ́ fi ṣí NGO ló bá tán kò bá ní sí wàhálà kò ní sẹ́jọ́ ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV àtúndé Mashola Gist TV àtúndé àtúndé bí a ṣe ń dé a kí ọmọdé a kí àgbà ẹ káàbọ̀ sí Mashola Gist TV Mashola dé o àtúndé àgbétutù dé àgbétutù dé àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist lórí royal gist lórí celebrate gist Mashola tún o Azunde, Mashallah GTV, Azunde. ní èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV orúkọ mi ní Mashola Yorùbá ni mo máa ń sọ lórí channel mi à ń sọ Yorùbá nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tún sọ fún àǹfààní àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì ẹ̀yin èèyàn lé ẹ kàn sí wa ní Mashola Gist TV àgmail.com tẹ bá ní ìpolówó ọjà èyí tẹ fẹ́ polówó à ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀ a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti subscribe ẹ̀yin tí ẹ bá ti subscribe ẹ subscribe so that a bá ti post post ẹni gist ẹ máa rí i kẹ̀dẹ̀ má gbàgbé kẹ̀tẹ̀ notification bell yín èyí ṣe pàtàkì ẹ̀yin ẹ̀yin ọlẹ́ ẹ má gbàgbé kẹ fún videos wa ní thumbs up ó ṣe pàtàkì fún wa o ẹ ṣé ọlọ́run elédùnmarè á ràn gbogbo yín lọ́wọ́ ẹ̀yin ẹ̀yin ọlẹ́ bí a ṣe ń sọ lọ àǹtí wa ni wọ́n ní wọ́n fẹ́ fi orúkọ Tádéníkáwòṣe NGO èyí tún yà wá lẹ́nu nígbà tá a gbọ́ èyí yà wá lẹ́nu ó dẹ̀ jẹ́ kàyéfì fún wa ìpè kí ló dé tí àǹtí wò lè lo orúkọ ọmọ wọn tó wáá jẹ́ orúkọ tadé ní káwò ni wọ́n fẹ́ lò ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé irú nǹkan báyẹn pé Naomi ò tiẹ̀ kì í fẹ́ gbọ́ rárá obìnrin yìí ti sọ fún yín pé òun ò fẹ́ ní ẹni tí ń ṣe pẹ̀lú yín ẹ stay away now ẹ stay away from Queen Naomi ẹ ṣe láìvo yín ẹ ṣáà ti fẹ́ kábíyèsí kábíyèsí lẹ wá fẹ́ nínú palace ẹ̀dẹ̀ ti fẹ́ wọn ẹ jókòó síbi tí kábíyèsí tó bá fi yín sí náà ṣé ẹ̀dẹ̀ ti ní ilé tiyín nìsín ẹ olórí mansion ẹ rọra jókòó sólórí mansion yín kẹ máa gbádùn ayé yín ṣùgbọ́n kẹ á máa fẹjú sí nǹkan tí ó kàn yín ẹ o fẹ́ ṣí ẹ ngo lórúkọ Tadé ní káwọ́ for what fún kí nìyẹn so ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn o àníkàwá torchlight ẹ̀ ni o nǹkan tí kò bá yẹ kéèyàn ṣe téèyàn bá ṣe ó máa ń kan àbùkù ń bẹ́ẹ̀dì so abẹ́tà àǹtí wa ṣọ́ọ̀ṣì kẹ́ ẹ fi ti yín ṣe sí yín ẹ ní káwọ́ sílẹ̀ ẹ mú ìkan nínú àwọn ọmọ yín kẹ́ sí NGO ìyẹn ó máa bẹ́tà báyìí ọlọ́run á ran gbogbo etí tó ń gbọ́ mi lọ́wọ́ o ní agbára ọlọ́run gbogbo nǹkan tẹ́ bá dáwọ́lé a máa yọrí sí rere ìdùnnú ayọ̀ àlàáfíà ló máa jẹ́ tìyín o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọkùnrin àtobìnrin tẹ́ wà ní orí channel yìí Mashola Gist TV ẹ̀yin ti subscribe àtẹ̀yin tẹ́ ti subscribe ọlọ́run elédùnmarè á bá mi gbọ́wọ́ yín sókè ẹ̀ nítọrọ jẹ́ ẹ̀ nítọrọ mọ́ ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ o ẹ̀ ní fi ọwọ́ gbé ọmọ sí please share this video like and subscribe god bless you all.